ntọ́kọ rí ojú báyìí lọ lọ́kọ sí lè dànù. àyàtọ̀rí bá nàbì sallallahu alaihi wa sallam mo sọ pé la yadkhulu al-jannata man kana dayutha dayuth kò ní wà lìjẹ̀nà. àwọn sàhábà ní tani dayuth òní man ra'a fi ahlihi zina wa sakata alayhi. ẹni tó rí pé zina ń ṣẹlẹ̀ nù lé òun ìyàwó ń ṣe zina ó sì gbẹ́nu lọ kí fi mọ́ ẹnu rẹ̀ ọgbọ́dọ̀ kankan. Ah, lórí tẹ́lẹ̀ náà ibi pẹlẹbẹ náà ni wọ́n ti mú ọ̀lẹ̀ jẹ nígbà tó ti di à ń fi fọ́tò ara ẹni ránṣẹ́ o kí lè mọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ aburú má yálé mi ó tètè tilẹ̀kùn ni báyìí oríṣiríṣi nǹkan yìí ṣẹlẹ̀ jàmá lẹ́yìn náà ẹnìkan pé ìyàwó rẹ̀ ìyàwó wa ń gbé fóònù sá lọ pé bọ́ọ̀bì màá sọ ká máa gbọ́. ẹ mi fẹ́ yọ yín lẹ́nu yọ mí lẹ́nu afẹ́ máa ti ń ṣẹlẹ̀ má wulẹ̀ kún sọ̀rọ̀ sókè mẹ́nu mi máa bẹ̀rù ìyàwó rẹ̀ sùmánù èsojú bọ̀rọ̀ èsojú lásán ló máa bẹ̀rù ni ìyàwó ní kí lọ́ọ́ fẹ́ kọ́rọ̀ wá sí ó ó ti ẹ̀ yẹ ká bá àwọn ọkùnrin ní ọmọ pè ìyàwó rẹ̀ yóò láyé bàjẹ́ báwọn. Ah, wàláhì gan tẹ̀ ń wò bí eré yìí ó ti ṣe sábàbí táwọn èèyàn fi já ìmọ̀ye géètì tí ò yẹ kẹ́lò mi ò débẹ̀. òkúrú òkúrú òkúrú jáì nínú